àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ lónìí wọ́n sọ fún wa pé yúníọ̀nù ló ń jíjẹ o ọgbà ẹnìkan pé kọ́ wa bọ̀ ṣiṣẹ́ gbogbo ní ìṣiṣẹ́ òun tí ìgbẹ́lẹ̀ báyà gíga díẹ̀ náà ni ó sọ wákàtí kan wọ́n wà lówó ilẹ̀ sí náà ni yúníọ̀nù wọn máa san àbí àbá Ibrahim ká ó lè tó lọ bí iṣẹ́ míì lẹ́yìn tí ó kú ọ̀lọ́ kọ́dà ó lè mọ́ ṣe gbọ́ngbọ̀n lóun ní gbogbo àwọn nǹkan báyìí ọ̀tá kì í jẹ́ ká lùbáríkọ̀ wọnú owó torípé yín wọn ẹni tẹ́ ẹ ṣe irú ẹ̀kọ́ ò lè dùn ọkàn gbàgbà mú fíńgà ẹ̀dín ní yúníọ̀nù ní tẹ́ ẹ ṣe kò sì lè sọ jígbà fúnra rẹ̀ yọ gbà náà ni bọ̀tí ibi tí ìsìláàmù bá ti ráyè lókòó gbóhùn kan báyìí ọ̀gbọ̀dọ̀ ráyè torí ìnira tí èèyàn bá pa ṣé yúníọ̀nù ń jígà lẹ́yìn lẹ́bi fara nù ún lónìí àwọn ọmọ tí nínú náà dálé ìwé lẹ̀ máa lọ àwọn náà wà ga yín wọn lẹ gbogbo ìtẹ gbàmí ẹ jígbà wọn àwọn náà àwọn náà fọọmù yín náà wọn wà gbà ní lọ́wọ́ yín níjọ táwọn náà bá ti ṣe yín àwọn ẹyọ ọmọ tí wọn gbà náà lépo làwọn náà ń tàbí kankan ní àwọn náà fọọmù ntí máa ṣẹlẹ̀ náà téèyàn bá ti lò fún ọlọ́run ẹ̀ma téèyàn má máa rò káwa ti rí wọn mú jàǹbá ọ̀ máa fún jàǹbá yẹn. Eh, nípa báyìí gbogbo eléyìí ọgbọ́n sábẹ́ láàyè bí ẹ̀rù ààbòrún lè bá a islam. àìlá حديث وليك عن عبد الله بن عمر رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم عن المزابنة أن يبيع ثمر حائطه إن كان نخلا بتمر كيدا وإن كرما أن يبيعه بزبيب كيلا وإن كان زرعا أن يبيعه بكيل طعام نهى عن ذلك كله صلى الله عليه وسلم عبد الله بن عمر رضي الله عنهما ضب حديث ليوة آه نمع ọjà títà rírà sànàbí pọ̀ gbogbo ń tàn kà yìí báàbò mà yóò mi ha ànihu mílẹ̀ lùbùyò rẹ̀ àwọn ọjà títà rírà sànàbí pọ̀ òun là ń kà láti kọ́ra láti dìfọ́ àjùmọ̀ òun náà là ń kà ara ẹ̀ náà ní àdìsí pé lára sànàbí sọ̀rọ̀ sọ́làm gẹ́gẹ́ bí òfin ọlọ́run tọ́lọ́run ti rán ànàbí òun ní tàǹkẹ́ ní kíni al-musabana kí ló ń pè ní mùsàbá náà àyàbí àfàmàrà ha ìfìhì nǹkan ànàkìlán nìtàmìrì kẹyìnà ìtumọ̀ ẹ̀ ni pé àlùmùsàbá náà nínú sẹ̀ríà tàrífù rẹ̀ òun ni kékeré bẹ́yìí màálùmí bí màjúhùd bẹ́yìí màálùmí bí màjúhùd ìtàntàmà kàfìgbàntàmà. kéèyàn pàǹtí ama kọ́ wá fi pàǹtí kíni ntí àmà ẹnìkan mú ntá àmà wá ẹnìkan mú ntí àmà kalẹ̀ wọ́n ti jọ tà fúnra wọn. ìtumọ̀ ntá àmà ni pé níta àmà òdiwọ̀n rẹ̀ eléyà oní bá fẹ́ ta lé méjì mẹ́ta lọ fẹ́ ní mẹ́rin lọ èyí tí jẹ́ mùsàbánà pọ̀ rẹ̀ ṣo ní ká mẹ́sàn-án pò yẹn wá. òun ni látọ̀júwe àpọ̀júwe àkọ́kọ́ ni nǹkan àdàkìlà tó bá jẹ́ làbídùn èèyàn fẹ́ ta làbídùn látọ̀júwe. ẹ mọ̀ pé ti ń jẹ́ làbídùn yìí dáwà ń kiri làbídùn kéjì sì ní ní lọ́dọ̀ àwọn lárúbáwá ìgbà kan ní ọkọ̀ máa jẹ́ kí ni gbalẹ̀ tó bá yá yóò di ìgbà kan yóò di kí ni rúpọ̀ èyí tó ti ń lọ tán yóò di kámúrù táwa mọ̀ kámúrù kámúrù ìgbà tí ó fi wà lórí igi ní bálíkù àti rúfọ́ọ̀bù yìí kò ṣeé ṣe kéèyàn mọ iye kílò mélòó ni ọwọ́n ẹ̀yin náà lọ wo tẹ́tí rúfọ́ọ̀bù yìí làbí tó dáhùn pẹ̀lú rúfọ́ọ̀bù òun ó tóbi nígbà tí wà lórí igi yóò ṣe mọ̀dọ̀mọ̀dọ̀ yóò ṣe kí ní mọ̀dọ̀mọ̀dọ̀ àbí kò ní jẹ́ irú làgbéga yọ kàn ilé yẹn bá ń sọ ọtọ fàmì sí pé ń sì wò bí ó ṣe rí tọ́ba di kámúrù tọ́ba di kíni kámúrù kámúrù lè fi wọ́n ti ká tó fi gbẹ ká ń jẹ yẹn ìwọ náà wàá gbé sórí séèlì gbé sórí kíni séèlì ó rí pé kò lè bára wọn mu èyí tó ti di kámúrù yìí túláàsì yóò ti di kíni yóò ti dínkù séèlì tí ń bẹ ní orí àtòjúwe yìí tí lànàbí wa wí bí ni pé sọ̀rọ̀sọ́nà kẹ́yìn ọwá ní orí igi làbídùnmi yìí dájọ́ ti pàṣípààrọ̀ wọ́n mú pẹ́rẹ́ igi làbídùn mẹ́ta wá làbídùn tá a ti tó ti gbó tá a ti ká tó ti káńtẹ̀ nìkẹ́ni támúrò nítí ó fi gbà á ní rútọ́bù rútọ́bù ni làbídùn lọ́kọ́ màá jọ òun láyà ànábì sọ̀rọ̀sọ́nà mi àwa náà lè lò ó fún nǹkan míì mango látòjúwe wọ́n ti ní mango lé ọ̀wá ń ti ń ta mango orí ìdí àbí eh, gbogbo nǹkan tó bá wà ní kíni lórí igi ọmọ fi ta èyí tí torí pé màálù bẹ́ẹ̀ màálù mẹ́yìn bí màṣíwò lílẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ẹ̀ẹ́kàn fojú wo ni pé ó ṣe déédéé rẹ̀ náà ọ̀kẹ́ ń bẹ tẹ́ ẹ mọ ìwó lẹ́ mọ irú làbídùn tẹ́ ẹ lé wọn nísìn ẹgbẹ́ tí mọ iye tó ń wọ̀n àmọ́ ẹ lè mọ èyí tí ń bẹ lórí ibi eléyìí là ń pè ní kíni al musa abala ó lè jẹ́ làbígàn àbíkọ́ jẹ́ kárùn-ún ẹ̀ẹ́dẹ́gbùn làwọn máa ń bí yàrá lọ́dọ̀ àwọn lárúbáwá ó nígbà kan tí wọ́n máa jẹ́ kárùn-ún ẹ̀ẹ́dẹ́gbùn náà ni ó nígbà kan tí ó di kíni zabibu zabibu nígbà náà bá ti di bíi hamuru kéjì sí ni lọ́dọ̀ wọn ẹ̀ẹ́dẹ́gbùn kan yẹn èso ẹ̀ẹ́dẹ́gbùn gírèpù gírèpù láwọn ń lò wọ́n pè é ní kíni kárùn-ún yóò jẹ àyìnlábù yóò sì jẹ́ kẹ́ni zẹ̀bíìbù nígbà kan zẹ̀bíìbù nígbà tá a bá ti ká tó ti gbẹ kọ́dà wọ́n lè ti fa tó wọ̀n kéèyàn ọmọ ta àyìnlábù èyàn ò tiẹ̀ kiri àkókò tẹ bá rí bí àyìnlábù tẹ́ ń tó mi ń bẹ́ náà àyìnlábù ẹ gírèpù ẹ̀mọ bí ó ti rí tọ́ba sì wà ní orí igi ẹ wá wo ní jẹ́ zẹ̀bíìbù ẹ ta lórí zẹ̀bíìbù yìí zẹ̀bíìbù ní ju kínkínní because yóò gbogbo mi yẹn ó ti kú mẹ́rin yóò ti wá lẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n ń pẹ́ sílẹ̀ yóò tún máa yóò tún máa ra kéèyàn wá pé èmi fẹ́ jẹ ináàbù zẹ̀bíbù lèmi nílé ọ̀yájájọ́ mú àpò kan zẹ̀bíbù wá fi àpò kan ináàbù inú wọn sọ àpò kan kọ́dọ̀ sápò méjì ló lè wà lórí bí wọn bẹ́ẹ̀ ọ̀nà mẹ́rin lè máa ṣe ọ̀dà. wàá ìka ẹ̀ nà zara àn ó sì lè jẹ́ nǹkan ètò míì bíi kíni bíi yangan àwọn zaro ìmọ̀ fọ́hámù oúnjẹ bí àgbàdo bíi sẹ́ńpọ̀ bíi jéró bí ọkà àgbàdo bíi ọkà bàbà gbogbo oúnjẹ míì tí ọ̀gá lè jẹ bí ẹ bá ti ń ta ń ta àmà tí ń fi ń gba kíni kìntì àmà òun là ń kíni kíni ayé mùgàbánà náà àǹdá àlùkà kò lè yí ànábì kíkíni ànábì kọ gbogbo ìró ọjà báyìí. kíni ìdí tó fa ilé yìí ẹlòmíì lè máa pe a mọ́tà lè fojú dá àwa náà lè mọ̀ làbídùn báyìí pẹ̀lú iye kínní àwọn àlùfáà oníṣẹ̀ríà onífíkù wọ́n ní kọ́ ìdà kan nínú fíkù tí wọ́n ń pè ní aṣáku aljahalu bí tasáwì kàlẹ́ ẹ̀mí. بالتفاضل الجهل بالتساوي كالعلم بالتفاضل gbogbo bí tíṣẹ̀rí àbá ti ní déédéé ní tí wọ́n ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn àwọn nǹkan ìbáni tí ọ̀gá ìgbọ́dọ̀ fi pẹ́rẹ́ bí nǹkan ta méjì gbogbo bí tíṣẹ̀rí àbá ti gbófin tí nǹkan ṣe déédéé kalẹ̀ fẹ́ bá fẹ́ ṣe ń jẹ àwọn àfáà ní alìjáhàlù bí tàṣà wí ní ẹ̀dáná kọ̀dá lójú àmọ́ ń ṣe kalẹ̀ ẹni bẹ́tà bíbà tẹ́ ti mọ̀ kó jura wọn lọ ní tẹ̀lé àtúntì rẹ̀ alìjáhàlú bẹ́tàtàwí bí ma rí sọ̀rọ̀ kò fi hì tàtàwí kàlẹ̀ ẹ̀lẹ́ bẹ́tàtà àbòlù nípa báyìí kọ́ ìdá mọ̀sábà náà nìyẹn àwọn tí ààbẹ̀ ta tá a lè fi ẹ̀sìn jẹ ara wọn nínú àwọn ìṣó. هذا والله تعالى أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين Number one number two. Ọ̀pọ̀lọ́dà wọn lọ́tí wá ní. Wọ́n ní ìjẹ́yàn lè gba ẹ̀bùn tí wọ́n máa ń fúnyàn ní ibiṣẹ́ ní àsìkò sí àwà yìí, gẹ́gẹ́ oṣù àwọn tí ìṣòfin Islam so bí tí five àti ìyọ́ ìfọ̀ pé ṣé máa tún ibi iṣẹ́ ṣé mùsùlùmí lè gba ìwé ẹ̀bùn báyìí. kọ́kọ́ pé Christmas rí